ìtọ́wọ́ náà wà káwájú yọ tafsirul Qur'an ngboka dé ebi suratu al-mu'minun ìṣàdàrú ti tálàn aya one hundred and twelve kú aya one hundred and twelve ń lẹ́ ń àyà chani lẹ́ ìṣẹ̀rù yàmẹ́ mbeki taku bibibyan mogogo wa ki ako kola logo hayatu barza barzakhiya metaphysical world life after death odeju eki adomo bikun ya leku by communication ki adagbade amado yopa mala ipo yo ehoji ehoji igu ọ̀la lẹ́nu ayákidẹ́ àkàwọn adé fàyà subhanallah ìtẹ́ mẹ́gẹ́ ìkaratu kàṣẹ́lẹ̀ wúdú ìṣe àkíníhì àmọ́mọ́ná námẹ́jú dáadáa záàbà ọ̀nà onígbò máa gbọ̀kọ̀ bọ́jọ́ kọjọ́ kí bọ́ ọlọ́run má mẹ́ni rọ́bàná ọ̀gọ́lẹ́bẹ̀t àlẹ́yìn àṣekọ̀wọ́túnà wàkúnnà kọ́ọ̀mọ̀ bọ́ọ̀lẹ́yìn ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسأوا فيها ولا تكلمون أن الدوكي أتنك مجوجة مكراتي بوتو تسلام شركه alaka tafsira ma yegi de o yalale hudu eba em da bi tugu bokin ne turuma mi recording ni hudu e kele e follow up ma bi oje bi kojo kin ma kudu do da bi hile mi yankisi kojo ma kuma da biyan dalili ya de to don innahu kana fariqun min ibadi yaqulun ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين فاتخذتم فاستخ فاتخذتموهم سخريا حتى أنساكم ذكري وكنتم منهم تضحكون أي كده يوم كما يوم يوادو بدن ẹ̀sìkìsì lẹ́wọ̀n ọjọ́ dó tí ó yúgede náà mi káàfìrí rẹ̀ tó dá lake machi èyí ilẹ̀ ìmí màálíà máa dọ́ ọjọ́ kìtó bá fi fídíò àtẹ́ màálíà máa dọ́ ọjọ́ kìtó bá fi káàfìrí ṣìtẹ́ màálíà máa dọ́ ọjọ́ kìtó bá fojú ẹgbẹ́jẹ ṣe hàn níbi ṣe hàn èyí islam àtẹ́ eh? táàkù machi ní dùbó lẹ́tìkẹ̀ dùmátìsì àárímọ̀ ayé àyè máa bọ́lá máa yín káàtì kóṣù tó má ọ̀nà àgùmàṣù kóṣù tó má dé kpɛkɔlɛbukɛ lɛmi onugo bi lɛ ama ama akuli dutori ɔjɔ akuli lɛkuma do eyi lɛmi ŋalahu aka wa inni jazaituhum alyawma bima sabaru wa akuli si woma ŋi wɔ mɛra woma ŋi ni to da akuli kuma dukpɛkpa kuma yehi lɛ innahum humul faizun ama kuma yehi lɛ suma alu ɔjɛ lɛ mɛ yehi lɛ delima tuma kẹtù kóṣù tó máa gbà mẹjẹ ilẹ̀ yẹn àyín máa yẹlẹ̀ èyí ni kìdẹ́ àmàtí bíkì àyàn gbójú ilẹ̀ yẹn ni. واليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل طوب الكفار ما كانوا يفعلون كبا كبا شبالنا تو إمي إلي ممولا رودا بتبو بيكي شامي كافر يهي kumakwano gbede ojo eyi ma ye akpo jado logologo ma tenugo ma wo ma nugo dogo ma neke won ma ona do kedu kwa ma tenda apology ma ma nete roman ma gboko bi ma lai ko eki adi de una nka ina e roma ma gboko bo yo yo ko nete roma otitala me bola ma ka ma ko la kem le bisum قال كم لبثتم في الأرض عدد سنين قال تكياك كم لبثتم في الأرض ọdọ́ onúmẹ̀dà ihe anẹ̀ta adẹ́dàfìní na ìyàmọ́ ọdọ́ ọwọ́ ọwọ́ kìlá alìgbòdó ya nẹ̀lẹ̀ yìí ọdọ́ onúmẹ̀dà ìkẹ́bẹ̀rẹ̀ màbáníkú ọdọ́ onúmẹ̀dà ìkẹ́bẹ̀rẹ̀ mbebo fil ardi mafasara ujane ilai emdu fasara ujane ilai ami mufassirun atakabale odo nunga medai ile tak me mamma ko na le ya psikolog hmm. ya nu boyi lo yone min o odo nu medai keberi agane ko adada sinini ya modo wo wo kilali gudu ẹ̀ṣù òye kùbókì kwanu ọgbẹ́dẹ̀ anya do. قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين إنني kíkáàfìrà yá dúdú ilẹ̀ òkwànà ọjọ́ ọ̀nà rẹ̀ kọlu lẹ́bísná yẹ́wùmán àwọ̀bá ọ̀dọ̀ yọ̀mín mẹ́ni ọdọ́ kàyé kẹbẹ̀rí dé bàkọ́jọ́ kàkí nínú ọ̀pẹ̀rù ọjọ́ kà bɔbɔ ane kɔ yɔka lɛ abe kɔ yɔka dokolo ɔyɔka ne ke yɛ kɛbɛrɛ dɛ iye atakuma kama ke fasali adiyin mɛta boki ya kama ɔyɔ alo kanini nsa malaiku amalaiku kiraman katibin amayi kɔ dɔkɔ na dayi lɛ ma open file wɛ déètì ọjọ́ kẹsùkọ́ lẹ́yìn ló dánì déètì ọjọ́ kẹsùkọ́ lọ́bíbi ló ṣẹ̀yà ní papò ṣakadó àmọ́ àìnà mẹ́rìt àmọ́ ọdọ́kọ̀ ní ìdáyìlẹ̀ papò ẹ̀hùn kẹsù papò ṣakadó mà ní rẹ́kọ̀dù tọ̀mẹ́tì ni mọ́dọ́kùnmẹ̀ jẹ́ ọjà ní ilẹ̀ bá mẹ́túbọ̀ lẹ́yìn nínì mẹ́gáníkù mẹ́túbọ̀ lẹ́yìn nínì àmẹ́sọ ọjọ́ kéétì ọ́ òpẹ́rẹ́jọ ọjọ́ kàmẹ̀yẹ ilẹ̀ mẹ́ka ẹ kusmin ikidai ya donwa hadisi kiwa sahihi idai muslim annabi sallallahu alaihi wa alihi wa sallam yanihi yu'ta bi ashaddi bu'san fi an-nas yawm al-qiyamah ẹnẹ̀kì ilé àzábàtò lè hìlẹ̀ pápó sákàdó màá yá dọ́wà ọ̀pọ̀ àná yọ́ọ̀nà mamudu a owe kuna deju beogene mamudu leuna wa lerere mamudu da biara gani no mamudu le aljana hala mamudu da biara gani ehun se ni ki so bata tu le ile papo e ile on gba ile tu le e aboka won la ma so bata on ya so bata tu le un madule una hala lerere madar no madule le aljana àwọn àlìjẹ́nà gbóhùnmí àlìjẹ́nà púpọ̀ àlìjẹ́nà kì gbóhùn èyí ó dábé màdó dàbí adága nìyí takmató ni ni halmarọ̀ bíkà bùsànkọ́tù wẹ́ atẹ́ ní nìta ẹ̀hùn màdó bàtà yìí ní kìtàbà lálẹ́gbẹ́dù màmá mẹ́ kìdọ̀ ṣọ́ọ́la nù àbẹ̀kọ́nùgbò ẹ̀ ṣọ́ bàtà nù ọ̀bàtà ọgọ́kì akẹ́kọ̀ọ́ lálẹ́wọ́ ònẹ̀dù yìí ọ̀bàtà kọ́rọ́ ònẹ̀wé làálẹ́ yìí hadisi lẹ́yà kàkẹ́ ní ìgì dẹ́wọ̀n ẹ̀ṣẹ́ ní kì ṣọ̀bọ̀tá tó lẹ́yà múnà kì yé ilẹ̀ pápó ìṣọ̀bọ̀tá ní àwọn ọgbà nẹ̀lẹ̀ ọba tágó ìkùrán mọ̀ fún ìyàwó ọ̀dọ̀ ọgá nìtẹ́lẹ̀ gbogbo kàrìwú. ùmọ̀ tó máa ní ni àìdẹ́yọ̀ bàtà ọgọ́kọ̀ọ̀rọ̀ ọ̀nẹ̀wé là ṣọ̀bọ̀tá ọ̀lẹ́wẹ̀ ọ̀bàtà lé làálẹ̀ wẹ́dùn mẹ́rin ẹni ẹlẹ́yẹ ni máa mẹ́rọ̀ bí bóòsùn kọ́pù ọbàtà bọ́kàrẹ̀wù ọbàtà tábàlà lè wú mi dó hàálà owó wọ́n mi mẹ́mẹ́ máa dọ́kọ̀ bàtà màmàtà ní mẹ́rin ọgẹ́lẹ́gẹ̀ máa wọ́n yá dó wágẹ̀ ẹni kì sọ̀bàtà tó lè ẹni kì yí ilẹ̀ káp mọ́mẹ́ni ilẹ̀ onugonogo dó wá kùmàmúdò làálẹ̀ wù náà òun da òwe kejú adá bẹ́ẹ̀ òkè ní màmúdú wa màmúdú dàbí adága ni takuma tọ́ ẹni ni hal marọ̀ bí ka ní ìmọ̀ nǹkan tó ọgọ́ ìdádì kò nàrí ìlàjì ní kìtàbà káwò lálẹ́ gbọ́dọ̀ mamamamama èyí láìwò ẹ̀kẹ̀ yẹ gbogbo tákẹ̀wé mi ni mẹ́ni ẹni lẹ́ fẹ̀yà ẹlẹ́fọ̀ ráyàtà hàlfì yáyà gẹ́bọ̀ gọ́yọ̀ ngẹ̀ngẹ́ na búdókò náà gọ́ fún mami hòhùn kako ŋun ba yóò dɔ ko ŋun da yɛlɛ i ma ma ma ma ma ma ma ma ma ɛ ìdádì dúró tábàlà lè alahali ɔhɛ accommodation ɛyàn tó lè ɛ gàba di akpakpo oyɔ yɔ yɔ òwe yóò dá bẹ́ẹ̀ màdó lọ mọ́tà màdó dàbí adágò ìmú gbéyàn lẹ́dọ̀ pàkó ṣakadó ayé kìdẹ́ ìkàdó yéwòn yìí kọ́ọ̀lá kẹ́mlẹ̀ bí sọ̀nfẹ̀ ọ̀rọ̀dì àádẹ́dà sí ní ó nàwí ilẹ̀ ọdọ́kùn náà dá inú nàwí ilẹ̀ dúkìníkì gbanà ilẹ̀ ó yánà ilẹ̀ ń yánà kùnà agbanà nene gị adọdọ milion ọwọwọ ee kebere ya tụnye aza abaghị nwọchi nwubogide ọhụ kọla aza aba nkwa ihele migide ama aza abaghị okwa na ọjọọ na aba ọṅụ n'ụlọ tegide keberele maganiku ọla aza aba dugide kebere te kebere na agbọghị ne kakini nene ki kebere ahụ pirima ma ikeli ngo yeje pe keli ngo wa wo yi mapo mare ade mapo panyola mama panyola ma se mi nga gbangola agbon se mi nga gbangola agbon ka ke yi keberi inana ma wonu tugbolo mo nu onu kate eyi ko dugi da ngolo na 350 se de ko chakan ki muskata e keberi àwọn gbunane eh eyi kẹbẹrẹ ma wo nẹ fọ o kíkà gbélé tẹ kẹbẹrẹ kò ná yàdé ilé báyìí gbogbo tako kwanọjọ náà fi wá ní wàláyé kí ẹnkọ nẹ múdà náà kọ àná kẹbẹrẹ yúkì dúdú kwanọjọ náà yìí ìmúgbéyàn dúkìlé kẹbẹrẹ. ìmúgbéyàn ẹ̀ ń kì í ṣe ní dejú dó ń gbélé báyìí ìmúgbéyàn ń kì í dejú dó kó yìí kẹbẹrẹ mana kuyi kaberedo kọlu man ba'athana min marqadina hadha hadha ma wa'ada ar-rahman wa sadaqa al-mursalun mbe ki sami mumini de amade de kabere mami makobata dudi do mun man ba'athana min marqadina hadha ene kuwa be ngagbo da si aitere ama se da se una da de ma ajumo lokwa ni takuma kawma ki hadha ma wa'ada ar-rahman wa sadaqa al-mursalun yiki de ci an ko yo promise tane de amunu shoy taka manu go mai ka amunu ce gaskiya ka abdu go na bani kabari anya kwano jo na tela allahu akbar oye ye ka de go ki agboje lojo kwano jo na mana قال إن لبثتم في قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين قال إن لبثتم إلا قليلا لو كنتم تعلمون هكذا نعم بسم الله قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون قال إن لبثتم إلا قليلا إن كراء همزة من كسائي أما إنسد قال أماني قل illa bistum kauma ino doduk maye iha na be kubianen eh illa qalila chede amo yogwe compared to oyo meya lo yitu yun chang ma yo me ko yo meya lo te subhanallah so nga kain amo mana dodo wo we nga kain million wo wo e keberi ma de so ba te keberi máa nakwa ní kẹbẹ̀rẹ̀ máa gbẹ̀yìn ọ̀dọ́ máa yẹ kẹbẹ̀rẹ̀ yìí rà ẹ́ tọ́ ọmọ làkọ́ ká ọmọ ilẹ̀ bí stum ọdọ́ ìdúk mẹ̀yẹ mílíọ̀nù núdúk mẹ̀ eh? ní kí yẹ kẹbẹ̀rẹ̀ máa kọ̀m̀pẹ́ pọ̀ yóò mẹ̀yà doyí ọ̀dọ́ abẹ́ mẹ̀yà doyí tì yóò yìí rà ilẹ̀ ṣẹṣẹun dún ìṣe gbọ́ yóò yìí ilẹ̀ kọ̀lẹ̀ la tó dá magi faraona kin azaba azaba dókè alẹ́ ìbẹ̀rẹ̀ zẹ́kọ̀ yìí ukwano yona abo joka kiyeni ujoi kebera mi farauna de ha annaru النار يعرضون عليها غدوا وعشيا ويوم, ويوم تقوم الساعة, الساعة أدخلوا آل فرعون أشد العذاب آه. أي كبري فرعون بابون نجيكو فرعون تي مبويتي مني mbe oge baba yi amumako amma nọrọ anyị ma ha mmadụ kebere. azaba ha bụ malile aya ihe ni annaru yu'raduna alaiha ghuduwan wa ashiya mmadụ kuma ne yeti unali banyi tododo ta na ọjọ́ dúkìá wọn na-achụ katakọ dé àzába ilé wíkò kàdé òun ọdọ́mù onódọ́mù over three thousand years hmm. over three thousand years ọ̀bùráùnà ọdọ́ ònúwọ̀n yàdé dà ilẹ̀ papọ̀ ìtọ́dọ́dẹ̀lé ìgbàna ẹlẹgbẹ̀hùn kí sàmáàkọ́ dọ́kìdà papọ̀ ìtọ́dọ́dẹ̀lé mẹ́lẹ̀ jẹun kì í dédì gẹ̀ẹ́sìkíà ọdọ́dẹ̀lé mẹ́lẹ̀ yìí ìpọ̀ ọdọ́ three thousand plus kìdẹ́ ìgbéjìnà nàtìláyọ̀ rẹ̀. three thousand plus. 400 by 3000 méjì náà tó lè dẹ́ àwọn yọ́n yóò yàbí àdẹ́gì kùránì kan wà annáró yóò na àléhà òhùdúwàn wà àṣíyá wà yóò mọ̀tàkó musáàtú ọjọ́ kò kwanu ọjọ́ náà yá dágò adẹ́kẹ̀lú àlà fìràáwùnà mẹ́ka bó fìràáwùnà pàbọ̀ yà mẹ́kúmá yéhi ẹ̀wù aṣẹ́dàlá àzábí àzábí kìí ṣe yá jì gógó tẹ́kùmá dé rí rí òjì ilé

bóyí faraun àmẹ́ kó máa yá àzábẹ́kì ṣàjì gógó àjábẹ́kì ná àjábẹ́kì pọ̀gàlà tẹ́gbọ̀mọdé júdó oyè ilẹ̀ tẹ́gbọ̀mọdé rí ile ẹ̀ṣẹ̀ yìí tọ̀hún ibẹ̀tẹ̀ ọmọdé ìlédọ́mọ̀ yóò sọ́síhun yálí màdójú tìyẹn lẹ́yìn lẹ́kì ogolo kazaba máa ma dẹ́lẹ̀ mi máa ju dáa zábọ̀ ọjọ́ ọ̀nà máa gbẹ́yìn oyin kẹbẹ̀rì tó dẹ̀wọ̀n àzábẹ́ ọjọ́ ọ̀nà nù pàtẹ́ kẹbẹ̀rì lè tòdúlẹ̀ àgọ̀là fọ́ra ọ̀nà mẹ́rin ayàlìkà kàmẹ́kà kí máa yé òun náà máa kó máa ní iyú náà rí báyìí tòdòdó ta ní mánu mín throughout takùkọ àná ọjọ́ ọ̀nà kíwá òkú àná ọjọ́ náà yá á máa ka ọmọ adékèlú alàbùrà ọ̀nà ṣẹ̀dá azab azab kì í ṣe àwọn pàmò ayakìdẹ́yìí ما فسر علماء إن لبثتم في الأرض عدد سنين قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين كو قال إن لبثتم إلا قليلا كمبيتو ọjọ́ èkì ìdọ́gba máa bá yọ pàṣẹ abẹ́ máa yá dojú tì yóò ọdún máa dé kẹbẹ̀rẹ̀ sọdọ́ títí kí n ṣe tó dábà lọ ọdún yọ àlàkọjọ kó wa wíhì lẹ́yìn mí ọjọ́ yẹ ká mi fi kọ́lọ̀ mọ̀mẹ́lẹ̀ mọ̀nà ọ̀ṣà kẹ́hìn lẹ́jì yẹ láyàn gẹ́lẹ́.

kanyaka ya ba na mako katamushi tu ya ba gai konu be ma ya lola ma ko ya madu eh <laughs> ya na ke ye role ta abo wa ko yori ale gbeje jo gebe gebe <laughs> ko kwa to emi gida ba jo jo ni e de ko yo abia mi ka vero lai jango jo le pama ko jo matene le dungu mo go idungu e mai e keberi ma okwa ne kimadu tuyaza ba yo jona ọjọ́ méjì ó rí dàwé ilẹ̀ ìmí ìyẹ́ ni hí afahasibtum annama khalaqnakum abathan wa annakum ilayna la turja'un afahasibtum àmì àmọ́mà ọ̀náì àmì àmì káfìrí bẹ́ẹ̀kì ma kó máté òun náà lórí ilẹ̀ ọ́ bẹ́ẹ̀kì yé ilẹ̀ ní abájọ́ yìí freedom of worship ɛnɛdo ni freedom of speech ɛnɛdo ni fundamental human right ɛnɛdo ni freedom kɛ atsɛn dukɛ do ɛlɛ gba kɛnɛ dukɛ di bata ŋɛ lɛ freedom of moving ɛtsɛ dɔmɔ ɛnike yingbo ma atsadu koko ɛnike yingbo ma di hàn kpakpa ɔ ɔkɔte wu ɔn e du ɛnike yingbo ni klɔb dukɛ do ɛgba freedom of eating and drinking tso ɛnike ŋmɔ tɛ dukɛ do ɛgba freedom of religion, worship, freedom of religion, duko wema wejo inele. Mu be le doma macho activists, em eh, ama doma ji human rights activists ko. Hmm. Eh eh. Abela maka kini abele kama suppress baba ko ni freedom of worship. Eto kubani bi mena ha. Ame makona freedom of eh, speech eche domo ken dueni right ka express em eh, duke duele kanele. Another one is freedom of speech. Freedom of speech in a limiting. I know I'm a pitaka ki so help me God. Egola dollar. America odo a quarter. Every constitution of Federal Republic of Nigeria. Odo Jodehun. May I rise a compatriot. Gbogbo to tell lámẹ́ so help me God thank god domo ha god bele ni right e ma preserve un tako na kine ke bojo na bane bi muhammadu ina me freedom of speech e domo o ne ni fundamental human right ke da yo ko do agwe yo ye tun ko kwa yo ko no bele ye ko du ko ma ko e se pele bo me se du bi to do an do as an fundamental human right ele onu bele ye ka ka ji boye le me eh ye ka ya ji ga lo la mele en e se me ẹ̀ngẹ́ ẹ̀ṣẹ́ mẹ́ àánú fọ̀nà mẹ́ta ń mọ́ra ṣe àmẹ́ pìtì mẹ́ wọ́n ṣe pàmẹ́ ọmọ àti ẹ̀ma yọ ọdọ́ mẹ́gbẹ́ yọ ní kámẹ́ wọ́n ṣàwẹ́rẹ́ ẹ̀lẹ́nu àmẹ́ ń wá kàmẹ́ ọmọ àpàpà yìí kùsùnì àmẹ́ àkẹta àdọ̀ dàtà kàmùnẹ̀ kí lè bọ́ yọ ọ̀nà ọ̀dà kí á dún ẹni àfàhàsíbìtùm àìdẹ́ ìmẹ̀ níjú annama khalaqnakum abathan àwọn àmẹ́ ṣe ń kọ́ nàmẹ́ yọ kọ́ ṣọ́ mẹ́nọ́lámẹ́ wú وأنكم إلينا لا ترجعون أمي شبي ومي دبيان إيه سورة القيامة آية 36 الله يعني آية سب الإنسان عن يترك سورة آية ديونا نجوكا شوناوكا كونا وابنا كينوري mbegi aroke dacha umbibi mene duke yake kanga mani kama ni fundamental human right ima kama chuwaizi maduma yoi oyo ni afa nadribu ankum dhikra ẹgùn yẹjú ń já afẹnẹkùnrin bó ẹ ń kó mọ́ sí kan sọ́kàn أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مسرفين أجن أفنضرب عنكم الذكر أبلا أهون وازي أما نبي كيجيشن ما تو قوما أجن يوم وين أجن أجن يجو مسيح مسيح ma onu wazogele sabhan matumeno jaba mengore antum ankuntum qauman musrifin ma onu wazi wazi yake kimde terrorism wazi yake kimde extremism eh supe kame munda mene ene upanu ena apane di apane eh ma onu wazi todume ile jesin afa hasibitum annama khalaqnakum abathan وأنكم إلينا لا ترجعون إلا تبوك يقول هما راج قالوا نموت تندي تندي تندي تندي تندي تندي أواكو في سكاب تندي تندي تندي تندي ويسكم جوكودو أبم pim pim pim pim pim pim ana kinayu oyubili di aro ko pigbi pigbi pigbi pigbi to yubo to yubiri dala aloku bolu okuku bọ́ọ̀lù tẹ́ arọ̀ bọ́ọ̀lù tẹ́ ekuku bọ́ọ̀lù parọ̀ bọ́ọ̀lù tẹ́ ma kọ́ mọ́ta ma lẹ́tọ́ kí oke klọ́bù kí fèsì cap ma jẹ́ oke klọ́bù kì dẹ́yìn ma mọ́tẹ́ dọ́ ẹ́ nẹ́nẹ́ nẹ́ ń mọ́ gbáà amẹ́ngẹ́ bọ̀ ma ṣe klọ́bù yìí bá wọ́n kẹ́ ẹ́ ṣe olùk ẹ̀hùn dùn ẹ̀mí mẹ́rin ẹ̀kùn máa ṣe ṣe pọ̀ ní kégbé wà rí rọ̀ dẹ́ amẹ́hùn máa ṣe ẹ̀bọ̀ tó dẹ̀hùn mà ní fundamental human right ma ọgẹ́lẹ́ nga máa sì skúlẹ̀ ẹ̀bọ̀ ọgẹ́lẹ́ mà dẹ́jà lè papò dẹ́jà lè papò má nà dínì má mú ọjọ́ pa níbi kàní ó dọ́ àpà ó mà nẹ́kọ́lú yọ kódú yọ òwe ha ha ó kéṣọ ní ká yà máa face cap nẹ́jọ àmà ní face cap kò máa ju àbí john pé matthew pé peter ibà ọgẹ́lẹ́ nga àlè má ọ̀lẹ́ nga dínì dú ọjọ́ bani bi dude do ma didimi tama to do pa le ma jo ko yo ma sala yi ma jo ki mi ti do mo ma yo ngo a che ala le wudi e mo le nga dini do ma goli te pa mere pe pe pe ma ma ka ndo rotin أفحسبتم أنما خلقناكم عبثا أما يوم سياسي ما يوم ربولو ما تجمو mɛti sɔkas e gini ba de kame ati ŋan wa annakum ilayna la turjauna wa su gbe wa mɛ dabian tina du mɛti dɔlata mɛ o gbe wan gbegbe lɛ iyɛ si aba lɛ ŋa la o yɛ nihi. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم فتعالى الله الملك الحق فتعالى الله الله يفي نغمدنا تاتي الملك وندو مالك باي ملك أنا شاكبرون الملك وندو كنوبو أما يوهي máa kẹnàgọ́ ìní power òun lóògì nù gbó bẹ́ẹ̀gì power yìí òun sì mẹ́líkù máa kàkí máa lékù òun lóògì nù gbó ìnù gbó àdùmúrú bẹ̀ bọ̀tọ̀ mẹ́líkù òun lóògì nù gbó bẹ́ẹ̀gì nù gbó òun alhaqqu òun dúró kì í ṣẹ̀dọ́mọ̀ yìí gẹ́skíá òpáhùn ṣẹ̀dọ́mọ̀ yìí gẹ́skíá ìwò tàtẹ̀ bẹ́ẹ̀ nọ yàtẹ̀ ìwò tàtẹ̀ bẹ́ẹ̀ nọ màtẹ̀ ìwò tàtẹ̀ bẹ́ẹ̀ òun kà ṣe tó yí yàtí èyí tiẹ̀wọ̀n yí dàdà tẹ́ la ilaha illa huwa òun dọ́ rẹ̀ dúdọ́mọ̀ màrà rẹ̀ ń yọ yálẹ̀ pàánẹ̀ kì í dú وندو العرش الكريم العرش كشنانا وشوندو له الله أكبر يعني ومن يدع مع الله ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون فتعا ومن يدع مع الله إلها آخر أندو ومن يدع بمعنى ومن يعبد ما ذلك ومن يعبد إلها أندو كيورارون دو كوجوي مع الله ما الله ولا أمامكم مثل الله وغلن فسرهم interpretation ń gùn ẹnẹ kì í akọ́ṣẹ́ karatun ɗan ki dumi ci wa man yad'u ma'a Allah ilahan akhar ko to fasaran ci wa man wa man yad'u bi ma'ana wa man ya'budu ilahan akhar ma'a Allah o do aro munu yu yi ki yan ki aro re mu do Allah ho la ba ẹni le ba to la burhana lahu bi iyan to ti lawyer do ki kiniki kuma chen kiniki òun kú mi yé ka ló ń dó káp yá nà ń dó kí adó kàkà bọ́ la tá nà láwọn òkú àná ọjọ́ nà ní. àjọ ẹni ilẹ̀ bá ìdọ́gba níbi dún ìdọ́gba high court ìwọ ọgbọ́ yọ̀ ń ṣe high court ní kọ́ńtìrì kànú high court e country kà e ki dọ́ndà australia ki dọ́ndà uh, south america north america. africa eh asia beko ankan eh, iya ti high court abeki eh, icc court eh, icc international court high court ogbo yọgbà lọ́wọ́ subhanahu wa ta'ala gbé máa yọpo yí kó kì ẹnẹ́kì kọ̀mítì ṣírùkù ẹnẹ́kì àìkọ́dọ̀hún ìbéwu ẹnẹ́kì àìkọ́dọ̀hún ìbéwu ẹnẹ́kì ò lè gbọ́n òde ẹnẹ́kì kó join society ní mẹ́la ọ̀nà dùmdù tó yẹ bìẹ́ ní ò lè ń gbọ́ mẹ́la lẹ́dọ̀rọ̀ tá ló ń dò lọ. ẹnẹ́ dúkìá wàtá píìsì ń hàn mọ́ ni káàfìrí lẹ́dẹ̀ káàfìrí báà. ajuang chogbe nengi de ma tonong mene dukan direct ogbojong ngajong alu aba yola lu togbojo ayogi le amane yong gbojong ni go kya ka free hmm. ojo kolong mengu ko hmm. la yuflihul kafirun mbeki kafiri ma mbele ma emri kapiri kededekpa ọjọọ todkpọ eteni ededekpa ọjọọ todo ha eteni ededekpa ọjọọ todo ma todo ya ededekpa ọjọọ todo ile eteni ededekpa ọjọọ todo ọga ayoma ọga kidogbe leba ìgbà àwọn ìwọ̀n ta ìwọ̀n ta iná wòlà yóò fi lẹ́sùn kàfírùn òun fa káàfìrí ìbọ̀ gbójí ilé ní abúnà máa dé káàfìrí yìí máa bá gbójí ilé ní ìbílí ìkọjú àtòrí òun wa kàkí ní iná máa yẹlẹ̀ ó hizbahu lè kóno min ashabi sa'ir ìbílí lẹ́yìn àdó máa rátá ní kí rí akẹ́nu dúkìá òun kì í dúdú káàfìrí

ojane taraba no moy no wele do mo ma o chi dola chan ko ne no ko wa ke ne le li e o chi li kala be ke on le tero re e ju pire ne le em da ka em do ko ka o idu da go gwe ne le idu ngo ngali ke e o ala to la ti pa ono ta ne ndu gi ne to no ta ne ira le pa ko e mo le du o de se ma chi dola yin eh. mm o de ni yo olo la chi dola e o de ti mu di ka biro إنه لا يفلح الكافرون inú ló fi léèkì àńgéjú kí ọkọ kíkà ìgbélé kí kákèkèrè kì í ń dùté gbọ ọkọ kákèkèrè ń dùté hù yúgò gbódú kẹdọ yúgò aló yúgò ayẹ wọn ọgẹlẹ ọbẹ bọ ó de ma tse dọla tse mú má stainless stainless de ma ne do moko ma moko ma do di dada ona kala mu dada to ko lale edu ko ya un ri edu ko ya un ri ri ya nga do mo ki are ra tu bo ya nga la sa ka we wo to he he da ko kim bo te ni de du te ton abi akwa na ara lo ire o ya yan o aro fe to ki to ko lo gbo ka ro aloko lanu mo e boya kara boya mo ere ki onubi wọn ta ya ṣe bẹ ẹ ìwọn tún fi ọyọ òun dá tàbí ìwà kí n dalu tọ ma àwọn tọyà ọ̀nà tani ọmọ òwe rẹ dá mọ òwe rẹ dá ṣẹlẹ ọwọ dẹkẹlẹ dẹ pàjẹ wẹtò họ yẹ àbákú wẹtò họ yẹ mọ mẹ rẹ dá ṣẹlẹ tọ bóbú lọ bíbí iná mọ anẹdu mọnẹkẹlẹ mọnẹkẹlẹ dúdú dàda ọgọ yìí ó ẹni dúkìá mọ òde ọgẹ

ìnàládó kẹkàkẹ kí yomi ọmọ nà ní tẹ́kí ẹkọ yìí àtẹ́ ẹkọ yìí ìgbókì kọ yìí ó má gbọ́ yìí iná ọmọ ọ̀làdó kẹkọ akáwọn bọ́lá kó bàbá ọmọ nà ní bàbá mímì ọmọ nà ní bàbá àtẹ́mi ọmọ nà ní ọmọ nà ní ẹkìkọ yìí mí òǹṣọ́ ọmọ nà ní ẹkìkọ yìí àtẹ́lẹ̀ òǹṣàtà ọmọ nà ní. ichọm onani ugbewe na kiko yi ya chọm onani ugbewa ni ngbewe la ya chọm onani ẹna kiko yi ina ọla dukiche ma bụ ọdọ kemukemu manyo gani ma ọdọ kemukemu manyo na kiko yi ta kiko gẹ mhm. inna hu la yuflihu egubo dukia ko yi ta kuma ko ẹrẹ ma e do tiyan gbe kafiri si ma gbo yi ile ile mi ma gbo yi ile ọjọ nani. وقل ربي وقل رب اغفر وارحم وأنت خير الراحمين وقل أكيك رب اغفر وارحم قو الله اسمي غفر أعلمي يجومي بمعنى رب اغفر لي وارحمني مغانيكو رب اغفر لي وارحمني وأنت خير الراحمين الله أكبر لكي ده يشو جودة دوهانيو على rabbi ighfir warham wa anta khairur rahimin adua gide di adua ma ci nga muku di adua kene du ya ci ngolam hmm ani bi sura gide shatan i shatan pa po shakadu hmm abdullah ibn mas'ud ko ibn lahi ay bi hadith wa abdullah ibn mas'ud yẹn ọjọ́ ṣẹfà níbi ìwé tí kí sí ìṣèkèfàrọ ẹni dókè kọ́ṣẹ́lẹ̀ bá níbi àmọ́ muhammadu yàwọn kàún kí àwọn bí gára ń àmàlẹ̀ ọmọ pẹ̀hùn kì dé àyà kì dé kàdé òun yìí ohun ìmálodo náà yà ìgbà gbogbo tó ti tala wọn níbi ẹ àbí ìgbà tánà pàkó ṣakadó yìí wọn níbi ẹni wọlẹ́dì náà fi bìyẹ̀dì anna rọ́jùlá mọ́kìnà kọ́ra ha àlàjẹ́bẹ̀lín dagba kado eisha eh, kado yodu kini mani ye peko kini ki ado akide gbaru ba kide ko la kimu ya ya komo wala lede hiliyatul awliya volume 127 ite nu pahiyo ojo qur rabbi ighfir warham wa anta khairur rahimin eh utitala suratul mu'minuna de hmm. sura yi sane ko qad aflaha al mu'minun ẹ́ ẹni kì í ṣe mú mi ní kà yàrá tánà ń má ni òun ṣe kùlápá mi má ni òun àmọ́ kì yàrá tánà kì í má ni òun wọ́n ṣe ọjọ́ tó lé àmàlẹ́ mẹ́wàá yìí yóò sóra lẹ̀ ìyá àwọn ọmọdé tẹ́jú gẹ́gẹ́ wọn àdójú jọ sóra yìí kàkí ni hín innahu la yuflihu kafirun kàfírún ó wẹ́kọjọ́ sí ilé kẹ̀dọ́mà ṣòbí ìmáni gẹ́dẹ́ àmì múmini na ṣàdọ́láti rọ̀bíkọ̀fà warham wa an ta arhamur rahimin wa an ta khairur rahimin ọjọ́ ẹ̀ṣẹ́ wa gáfàrẹ̀ lówà jómi wẹ̀yìn òtúlẹ̀ àmàlẹ́ jómi ẹnkì adọ́wà bí àmì múmini tẹ́ ẹjẹ́ wọn ká dọ́ọ̀tún yẹn lẹ́nu mọ̀nà ìṣùkọ̀lá lọ ẹjẹ́ wọn ká kà ní mọ̀nà ìṣùṣẹ́ ẹjẹ́ wọn ká ṣe é dún ní mọ̀nà اغفر وارحم وأنت خير الراحمين اللهم اغفر لحينا وميتنا وذكرنا وأنثانا وحاضرنا وغائبنا اللهم من أعيته منا فأعيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا ذا الجلال والإكرام وصل اللهم على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والسلام عليكم ورحمة الله وبركاته